gómìnà sanwó-olu yan ọmọọba akíọlù sípò pàtàkì nínú ìjọba ẹ̀ gómìnà ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwó-olu ti kéde ìyànsípò ọmọọba ìlú èkó ọ̀gbẹ́ni fatiu akíọlù gẹ́gẹ́ bí aláṣẹ àti olùdarí àjọ tó ń mójútó ètò ìpolówó ọjà nílùú èkó ìyẹn lagos state signage and advertisement agency lasa àtẹ̀jáde kan látọ̀dọ̀ olórí òṣìṣẹ́ nípìnlẹ̀ èkó ọ̀gbẹ́ni akeem muriokanla tó fi síta fáwọn oníròyìn lọ́jọ́ ajé monde ọjọ́ kejìdínlógún oṣù kẹsàn-án ọdún 2023 yìí sọ pé nítorí pé fatiu tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà kúnjú òṣùwọ̀n dáadáa ni wọ́n ṣe yàn sípò ọ̀hún àti pé ó ti fìgbà kan kó ipa pàtàkì láàrin ìlú èkó lórí ọ̀rọ̀ ètò ìpolówó ọjà aláròye gbọ́ pé bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monde ọjọ́ kejìdínlógún oṣù yìí ni fatiu akínolú máa bẹ̀rẹ̀ iṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ náà kó lè gbé ìṣàkóso àjọ ọ̀hún dé èbúté ayọ̀ pẹ̀lú iṣẹ́ ọpọlọ pípé tí ọlọ́run ọba jogún fún un fatiu akínolú yìí tó jẹ́ ọmọ bíbí ọba ìlú èkó ìyẹn ọba rilwan akínolú gba ìṣàkóso ọ̀hún lọ́wọ́ adédàmọ́lá dosimo tó ti wà nípò àṣẹ láti ọdún 2019 ṣùgbọ́n tí wọ́n rọ̀ nípò ní kété tí gómìnà sanwó-olú wọlé sípò àṣẹ fún sáà kejì nípò gómìnà lára ìdí pàtàkì táwọn aláṣẹ ìjọba èkó ṣe yan Fatiu Akiolu sípò ni pé ìrírí rẹ̀ nídìí iṣẹ́ ìpolówó ọjà nílùú èkó àti níbikíbi kò láfiwé rárá òun ni olùdásílẹ̀ iléeṣẹ́ Regno Media tó ń ṣèpolówó ọjà káàkiri ìlú èkó tí wọ́n sì ń ṣiṣẹ́ náà dáadáa nígbà gbogbo adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétíìgbọ́ yín